pinnu pinnu pinnu pinnu means proposed pinnu means proposed ó pinnu nínú ọkàn rẹ̀ láti gba ipò náà ó pinnu nínú ọkàn rẹ̀ láti gba ipò náà